أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد eléyìí tún ni ètò yín ètò wa dáwàtúlẹ̀ haq èyí tí máa ń wá sí tìgbẹ̀ni kọ̀ọ̀kan wa ní ìdajì báyìí nínú oṣù ramadan abẹ́lẹ́ ọba àlekẹ́lá yìí tábà tó gbọ́ kọ́lọ̀ ń kó jókòó sẹ́ni kọ̀ọ̀kan wa ní àǹfààní. àwọn stars wa wọn ti wà ní kalẹ̀ pẹ̀lú wa láti máa bá ní fi ìdáhùn sí àwọn ìbéèrè tí àwọn èèyàn béèrè tí ọjọ́ yìí pé látara àsìkò ni kò jẹ́ kí ara yìí máa dáhùn rẹ̀ nígbà tó ti di ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún so lẹ́yìn ìgbà ti clear àwọn ọ̀rọ̀ àwọn alutakfiri fún wa tí wọ́n ń kà fárọ̀ àwọn èèyàn oríṣiríṣi ìbéèrè ni a ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kó tó di pé à ń sọ̀rọ̀ àwọn ẹni yìí nínú àwọn béèrè tí ó ti wà nílẹ̀ tí àwọn èèyàn béèrè ti ń já rìnrìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ni máa ń dàrú òun náà ni iye rákà mélòó la lè kí tá a bá fẹ́ kí ìran ásámú tá a mọ̀ sí tààrọ̀ wí táwọn àbá wa ń pè ní ásámú kọ́nà balẹ̀ kọlá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa àwọn òṣìṣẹ́ àṣùwà wọn bá ní dáhùn ilé rákà mélòó la tá a fẹ́ kí ásámú náà alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulilayi wa baad fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọlọ́mọsá bá ní san atọ́kùnlẹ́sàn olóore àti ẹ̀yin olùgbọ́ mi àti oníbèrè ẹ̀ẹ́ àtàrọ̀wé tí àwọn bá ń pè ní asamu ọ̀rọ̀ méjì ló wà ní orí rẹ̀ àkọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ yanjú mẹ́tàlá lọ tàbí mọ́kànlá ma wítìrì eléyìí jẹ́ ntọ́wọ́nù hadithi yawa aisha àti hadithi labna abbas radiyallahu ta'ala anhu ardọ́huma wọ́n tiẹ̀ màmá bí yawa aisha léèrè wípé anabi sallallahu alayhi wa sallam gẹ́bùsù wọnú riwaya ti imam bukhari gbáwa antori kì salama ibn abdulrahman ó bí alẹ́rè wípé bóò ni mamsa salam ní ramadan ìyàwó aisha wa dàn pé ma kana yazidu fi ramadan wala fi ghayri ala ihda ashrata rak'ah anabi èèyàn ju raka mọ́kànlá lọ yálà nu Ramadan ni o tàbí tí ìbá ṣe nu Ramadan ṣùgbọ́n àti ba Abbas na o náà wà nù sahih nípa pé àwọn sàṣà máa ń yan thirteen so méjèèjì ni àpapọ̀ sí ọ̀rọ̀ ẹyọ kan ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé ká má yàn ju mẹ́tàlá lọ tàbí ká má yàn ju mọ́kànlá lọ so ìyẹn dúró bẹ́ẹ̀ so ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì o ni wípé a lè yàn ju bẹ́ẹ̀ lọ wípé àmì sàṣà ó tu wàhálà ilé yẹn jù bẹ́ẹ̀ lọ wọ́n ní bulẹ̀tìrẹ́ rẹ̀ lẹ́yìn wọ́n lè rí náà bẹ́nu sahihain wa fi ghayrihima nínú hadith abdullahi bin umar radiyallahu ta'ala anhu ardahuma ẹnì kan amsa salam jọ kan wípé amsa salam ó ń bẹ amsa salam léèrè nípa irun òru bóòlù àti máa kírun lóru amsa salam wà ní sọláàtù layli mathna mathna irun òru tẹ́ ẹ bá ti jí láti máa kírun fọlọ́sọ̀tàrà lóru ẹ máa kí méjì méjì tẹ́nì kọ̀ọ̀kan yín bá ti wá ń páyà kí alifajari ọmọ yìí ọmọ bá ń bẹ̀ kọ́ yà fi ẹyọ kan parí rẹ̀ so orí méjèèjì náà ni àwọn àfa wà nípa wípé eh, àdìsí eléyìí ó tu wàhálẹ̀ mẹ́sàn-án mẹ́sàn-án tánà bí wọn ni pé àmà sáramà méjì méjì méjì so méjì méjì tán sàm sọ yìí wọn ló tu wàhálẹ̀ pípọ̀ àwọn àfa wà ju àdìsí síra wọn wọn ní àdìsí ìyàwó Aisha yìí ó ń bá ní sọ ń pa bóò ni ìrànṣà sàlámù sí máa ń rí lóru tábà wá wọnú rìwáyà yìí ìyàwó à ń sọ fún ẹni tí ń bẹ lọ́wọ́ rẹ̀ gbà ah, ṣùgbọ́n táwọn bíi bá ń yan ìran rákà mọ̀kànlá yìí e eh, fàlà tẹ́sí alani husnihin wàtúlihin tó o bá rí bí ṣe ń kí ah, irun ìfáìn gógùn rẹ̀ fáìn ìdúró rẹ̀ yóò fẹ́ máa bá rùkú rẹ̀ mu rùkú rẹ̀ fẹ́ máa bá ìdúró padà mu ìdúró tún fẹ́ máa bá ìforíbalẹ̀ mu ìforíbalẹ̀ fẹ́ máa bá ìtìbẹ̀rẹ̀ rẹ̀ méjèèjì mu kódà tí wọn bá ń ṣe léyìí báyìí kọ́dọ̀ èèyàn gòrì pé ọjọ́ ti fẹ́ ẹ lọ tán náà fáfáfá fi pé ntànà bí nǹka ó gùn ìdúró rẹ̀ ń gùn ààyè gùn òpinlẹ̀ sí gan láti lè yàn júrú báyẹn lọ so èyí jẹ́ pọ́ìntì lọ́dọ̀ titi àwọn tí wọ́n sọ pé a lè yàn ju mọ́kànlá lọ gẹ́gẹ́ bí àdìfì àwa aisha ṣe ń sọ pé mọ́kànlá sà máa yàn ṣùgbọ́n àdìfì ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tàn fi lè sọ pé a lè yàn ju mọ́kànlá lọ òun náà ni ọ̀rọ̀ tọkùnrin ń béèrè nítorí pé kò mọ kàyéfì yà ọmọ bó láti kírun òru sẹ́ńtì ọmọ bó láti kírun òru láwà lọ́mọ iye iye tí òǹkà àrùn òru ọ̀jẹ̀ ó ń tọ̀ sí rẹ̀ sínú àwọn tó súnmọ́ ànábì ìpọ̀ tábà sọ pé ara ilé rẹ̀ ni wípé kánà mímọ̀ ìyá àkùnfọ̀rọ̀ sálàm bóyá lára àwọn tí wọ́n ń ṣe bọ̀yì fún ànábì ni wípé ọmọ sì sí rẹ̀ ẹni ìwà béèrè ànábì sì túlẹ̀ pé tá bá kó méjèèjì pọ̀ àrínú àwọn sálàf tí wọ́n yàn ju eleven lọ àrínú wọn ti pé eleven ni wọ́n yàn so ọ̀rọ̀ ìfàfilẹ̀ amúrì sáà ẹ ń bá fẹ́ yan ju mọ́kànlá lọ ó lè yan ju mọ́kànlá lọ ẹ ń bá fẹ́ yan mọ́ ní mọ́kànlá kọ́ yan mọ́ ní mọ́kànlá ṣùgbọ́n téèyàn bá fẹ́ tọ̀ bàkọ́ súnàtà pátápátá àwa tá a bá mú mọ́kànlá yìí ká wo súrọ̀ bánà bí ṣe máa ń kì àwòrán bí ṣe máa ń kì kèé so ní múdi hamatan tọ́ha so bá ń alsam irun rẹ̀ máa ń gùn pípọ̀ kìrá àti mọ̀sí máa ń kà ń bẹ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n tó bá yẹ a fẹ́ mú pípọ̀ raka ni a rí i pé n ta fẹ́ máa kà kò ní gùn pípọ̀ o o so àwọn àfa wa ní kò burú láàrin méjèèjì èwo ló dáa jù kéèyàn ó ṣe wọ́n lè díyàn bá ti bá ìmáàmù rẹ̀ ti ń ṣe pẹ̀lú ìfẹ́ àwọn ará mọ́sálásí kí fi ti kò le lọ títí fi dá wàhálà lẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ pé bọ́lá ti máa kí mọ́kànlá ṣùgbọ́n irun rẹ̀ yọ máa gun o ah, àwọn àgbàlagbà ni ah, ẹjẹ́ jẹ́ kí a máa kí ju bá a lọ ṣùgbọ́n kọ́ máa kéré inú ká mú gógùn ká máa dúró pẹ́ tàbí ká mú kọ́ mọ́ pọ̀ ṣùgbọ́n rákà ọ́ pọ̀ báwọn tó wáyé pé rákà bá ti pọ̀ ẹ rí i pé ntí ìmọ̀mù ọmọ àkàwò ní egún ju bó ṣe lọ fún di èyí ojú méjèèjì náà eléyìí tí ìtò wallahu ta'ala a'lam. Ah, adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọ̀rọ̀ ìkún kàtìgẹ̀ fanabi wa sallallahu alaihi wasallam sọdá kun sitasu wa inú àwọn béèrè mi ti yẹ tàn bá ní dáhùn òun náà ni wípé a ti mọ̀ wípé ìrun tàrọ̀wì alekini ìrun tá a mọ̀ sí asámú alekini jẹ̀mọ́ a sì lè dá kí ìyẹn ti yé kálukú pé méjèèjì náà ni arẹ́rìí rẹ̀ ṣùgbọ́n èwo ni àwọn ìrun tàájúlù táwọn èèyàn tó máa ń ṣe oníbèrè béèrè bẹ́ẹ̀ pé ẹ dákun tàájúlù náà tá a máa ń o bóyá lẹ́yìn àwẹ̀ bóyá ọjọ́ tọ́sí tọ́sí ni sí ara ẹ̀sìn náà nílé àbí alima kórajọ ká máa tún ṣe nǹkan yìí. alhamdulilayi wasalaatu wasalaam ala rasulillah ba'ad ọlọmọsá abanisan oníbèrè lẹsan olóore ìbéèrè tí ó wáyé nípa wípé sáà tún lè máa kórajọ ní ẹ̀yìn ramadan fún ìrun akípapọ̀ ní òru àkọ́kọ́ ìrun tarawih inú ramadan ni a máa ń jọ kí papọ̀ ní jama'atan kèsì ìṣe ìrun tá a máa ń kí láàrin magribi sí ìṣáì ẹ̀yìn ìṣáì òun ni a máa ń kí ìrun tarawih táwọn bá wà lè máa kójọ láì jẹnu Ramadan láti máa kírun yìí papọ̀ yálà nu mọ́sálásí yálà nínú kámpù kan yálà nu léèbì kan ni irú eléyìí àwọn àfa àjòyè wa wípé àdàdálẹ̀ ni nínú ẹ̀sìn kò sí ní kíni o kò sí ní ara ẹ̀sìn ṣùgbọ́n kò ṣe nǹkan kan kí àwọn èèyàn ò kí ìrun òru òru yìí papọ̀ níjàmá nínú ilé bóyá nílé àfa wọn bóyá lè ìmáàmù wọn kàrà wá máàmù lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí èé ṣe pé wọ́n mẹ́ẹ̀ni rẹ̀ tí wọ́n wàá sọ di iṣẹ́ gbogbo gbà kílẹ̀ rí wa tó gbà sáà sálàm ó kírun yìí pẹ̀lú abdullahi bin abbas òkìfọ́ abdullahi bin mas'ud udhaifa bin yaman àtàwọn kan náà nínú ilé rẹ̀ ṣùgbọ́n níbi sọ̀rọ̀ sálàm kò mú ní nǹkan gbogbo gbà o kèsì ìṣe nǹkan tí wọ́n lọ rèé ṣe mọ́ṣáláṣí ni kíni o ní gbogbo gbà fún di eléyìí ẹ dákun ẹ jẹ́ àkíyèsára ṣùgbọ́n àti ń pariwo fún wa gbogbo olùtí àdìámu tọ́ba yẹn lú tó jẹ́ wípé ibi ẹ̀sìn ni làwọn èèyàn lọ́ àjẹ́ àmúmọ́ tó ń kálukú wá ń fìròrí rẹ̀ gbé ń tó wù kalẹ̀ ń tá a máa rí ń bẹ̀ nu ó ń kálukú ń wọ́nà kan sí kejì láti lè ba àmọ́ di ọpọlọ àwọn èèyàn mọ́lẹ̀ àwọn ọ̀sán ni wá sí tàájúrù lóru wọ́n máa mú nǹkan kan lọ bówó àdúrà ni bí nǹkan kan ní kò bá sáàsùn ni so fún di eléyìí kò sí eléyìí nú ẹ̀sìn kò sí ti ń jẹ́ tàájúrù night kìámlẹ́lì night lẹ́yìn pé à ń kí tàrọ̀wì nínú Ramadan wasalaamu aleykum rajulakatu wallahu ta'ala a'lam. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run a sì kí àwọn stars wa ọlọ́run bá ní sẹ́yìn lẹ́sùn lóore nínú àwọn ìbéèrè míì tí tún járin rẹ̀ òun náà ni wípé ẹ dákun táwọn èèyàn bá lọ síta good night àbẹ́ bá tiẹ̀ ń ṣe ìpàdé kan so ṣé wọ́n wà nínú ẹ̀sìn kí mùsùlùmí kí wọ́n máa gbẹ́mìí kọjá yí pé ẹnìkan kàn rẹ̀ mọ́lẹ̀ yọba máa lóhùn dínà pẹ́ látara àsìkiri tó pọ̀ sáwọn sàbí náà jẹra wọn mọ́lẹ̀ báyìí àbánubí ẹ̀sára ńlọ jẹra mọ́lẹ̀ bẹ́ẹ̀ tó sì ń rínà sáwọn èèyàn. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah ba'd ọlọ́njọ́ jáde bá ní san oníbèrè lẹ́sàn olóore wọ́n bèrè nípa pé ǹjẹ́ ẹ̀mí gbígbé ń bẹ nínú ìsìláàmù yìí bóyá àwọn èèyàn kóra wọn jọ síbì kan fún kìámù lẹ́yìnlì tààjùrù kankan tá a ti sọ lẹ́ẹ̀kan wípé àdàdálẹ̀ ní tí ọba ti jẹ́ asámútàǹkì nínú Ramadan yìí Ìlọrin máa kójọ láti fúnra ẹni táìmù kan sí kejì eléyìí kò sí nínú ẹ̀sìn wa ṣùgbọ́n káwá sọ wípé ẹ̀mí ń nínú ìsìláàmù yìí wàláyì kò sí àkọọ́lẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nǹkan yìí ó pín sí ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ni wípé Allah subhanahu wa ta'ala ó fi ebi ṣe àdánwò fún ara ó sì tún fi ṣe ọ̀tá fún ara ṣùgbọ́n àwọn míì bẹ tí wọ́n máa ń tì í mọ́lé tí wọ́n bá tì í mọ́lé bí ijọ́ méje bí ijọ́ mẹ́ẹ̀ẹ́dógún jù bẹ́ẹ̀ lọ láti máa sọ wípé ó fẹ́ wá nǹkan kan láti gbà bóyá fún lákàlẹ́kẹ̀ wọ́n ṣe nǹkan kan irú ẹni tẹ́bi ti palápàbó dì yóò rírì kúrì irú àwọn ilé àmọ́ wí ìkúwì kọ́dà irú ibi tí ó pààyàn tó bá yẹn gan gbà mí tójú ẹlòmíì bá sú torí alẹ́ mébi mára jura wa lọ ẹlòmíì ọmọ sọ pé òun rí star níwájú òun tí ó máa pọ̀ ìrìkúrì ń bẹ táwọn èèyàn lè máa rí tí ó sì máa dára ojú pọ̀ òun rí ìrìkúrì ojú òun lè má pọ̀ òun rí ìrìkúrì o ṣùgbọ́n àmọ́ pé ìrìkúrì ló ń rí ojú kan nìyẹn ojú kejì wa ni wípé ọmọ jẹ́ àjọsọpọ̀ láàrin ẹni tí ń lu ẹ̀mí àtẹ̀ntẹ́fẹ́ kẹ́mi ò gbé nítorí pé ẹnìkan ń bẹ tó èèyàn tó súnmọ́ wa ọwọ́ à ń serú àwọn nǹkan báyìí tẹ́lẹ̀ ó fi rú nǹkan báyìí lẹ̀ ọwọ́ ń pè à ustazu àmórí tá a máa lò ń bi yìí ọ̀pọ̀ á ti plan rẹ̀ wípé ntọ́ ma wíre o ó ní ṣùgbọ́n ọmọbìnrin kan bẹ tọ́jọ́ yìí ìjọ àwọn ń gbà náà ẹ̀mí òun bẹ lára ẹ̀mí ẹ̀ ń tọ́jẹ́ bí olórí àwọn náà ń bẹ ní ara rẹ̀ ń gbà náà bóró ṣe panu pé ìwọ lẹ̀mí ó gbèrò ni o ó sì máa sọ wípé látòkè sẹ́mà ọlọ́run ti fi mí sọkọ ẹni báyìí báyìí báyìí ah ẹni tí egbé ń bẹ lẹ́mìí tèmi náà tèmi náà fẹ́ẹ́fẹ́ ó bíjà sásìdí láàrin wọn nù ẹni láti máa sọ wípé plan work ó ní ọ̀rọ̀ pé ká máa pẹ́mì ń gbẹ́ nìkan ká sì máa wá wí nǹkankan jáde bẹ́ẹ̀ ní tàn àtijọ́ parí nínú náà látó fi ń pariwo ọlọ́njọ́ jáde èmi àtẹ̀yìn mẹ́jẹ̀ àgbà bí àjẹ́ àmú mẹ́jẹ̀ àgbà bẹ̀ sórí ibú ah. lọ́dọ̀ rẹ̀ wọ́n àjẹkọ̀ oṣù rẹ̀ hàdá. وصلى اللهم وسلم على محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا والله تعالى اعلم adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run a sì kí àwọn stars wa kú ohun ní àti àtàrọ̀ kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí a rí wọn pẹ́ eléyìí ni ètò yín ètò wa hak Haq ètí máa ń wá sí etí gbọ́ ẹnìkọ̀ọ̀kan wa ní ìdajì inú oṣù Ramadan báyìí tí àwọn jama wa láti yànnà Bódìjà Central Mosque tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ wọ́n ti jẹ́ kó yé wa yí pé kò sí ti ń jẹ́ gbígbẹ́mì nínú Islam ọ̀nà àti wá nǹkan jẹ ni kálukú kọjá wọ́n bẹ̀ kọ́nà balẹ̀kọ́lá kọ́mọ̀jì ká rírì kúrì tẹ́bí bá pààyàn pọ̀ èèyàn máa rírì kúrì so inshallah àwọn ètò wa tí a ti ń kéde fún wa látẹ̀yìn wa pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́n òní júmọ́à fún gbogbo àwa tá a bá fẹ́ ṣe ìtìkáfù ní mọ́sításí wa ní yànnà bódìjà òun náà ni wọ́n fẹ́ ká wá rẹ́gísítà pẹ̀lú owó two thousand naira fún owó sàárì wa mọ́sításí ti gbé ìsinú fún gbogbo àwọn onítìkáfù ó sì ní yòókè yẹn tá a fẹ́ gbà tí a bá ti ń kíjìmọ̀ tán o láti rí àwọn tí wọ́n rẹ́gísítà wa tí wọ́n sì gba orúkọ wa so àfẹ́ kí èèyàn máa dáná kélekèlé káàkiri kọ́nàbàlẹ̀ kọ́lá kọ́sànà nìkọ̀ọ̀kan wa bákan school science tí adálẹ̀ ní ìyànà bódìjà òun fọ́ọ̀mù rẹ̀ ti jáde tí àwọn èsì ti wá ń gbà kálukú wa náà káwá ẹ̀rọ àwọn ọmọ wa láti wá kọ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀nà tí ó yè kooro kọ́nà balẹ̀kọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa fọ́ọ̀mù náà ti wà ní títà fún wa bákan náà ilé kí àwọn ọmọ wa ti ń hàlù kùránì sórí tọ́jẹ́ táwọn ọmọ kéékèèké ọmọ ọdún mẹ́fà òun la fi máa ń gbàyàn níbẹ̀ so tọ́jà pé wọ́n sì máa gbé nínú ọgbà pẹ̀lú wa bọ́dìn ni so fọ́ọ̀mù ìlànà wa ń ta pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́n bákan náà ilé kí àwọn tí ń ha alukur'an tí wọ́n jẹ́ àgbàlagbà ìyẹn náà wà bákan náà ilé kéwọ́n márùn dárí hadith tá a ti ń kọ́ nípa èdè lárúbáwá ní ọ̀nà tí ó yè koro àti ẹ̀kọ́ ẹ̀sìn islam lójú ọ̀nà tánà bíi sallallahu alaihi wasallam tí ó gbà wa fọ́ọ̀mù tiẹ̀ náà ó wà níta ṣùgbọ́n inú ọlùdé la wà nínú rọmọdún báyìí tó bá ti di ẹ̀yìn Ramadan ní on the fourteen òun ni a wọlé ṣùgbọ́n ẹgbẹ́ tó fẹ́ gba fọ́ọ̀mù alẹ́ àmọ́ àgbà fọ́ọ̀mù báyìí interview sì máa ń bẹ ká tó lè gbà yẹn sí class torí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yọmọ ká ọmọ tí mo ké o ṣùgbọ́n gbà wọ́n bá jọ wà wò tí a rí i pé sékè sọ́tọ́ náà dárìn kíláàsì wo ló lè wọ̀ òun ni fi gbé wa sí kíláàsì tí a bá wà. bákan náà àwọn èèyàn tún béèrè pé account number tí a pè àwọn ọ̀rá yìí farabalẹ̀ kọ́ dáadáa account number wa òun náà ni zero two five three zero zero eleven forty five zero two five three zero zero eleven forty five ecobank òun náà ní bank account name òun ní ìyànà bodijà central mosque fún àtàbá ní ìbéèrè kàbí kejì kí a máa pò wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a máa ń fi sáà ní gbogbo gbà ẹ̀ zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero ninety nine twelve fifty eight thirty one àwọn tí àjọ kọ́ orin pẹ̀lú stars wa ní ìdajì tòní àwọn náà ni àfàwà Ismail ẹ̀rọ àlà ṣé wa Abdulrasaq arúgbólosúnà àná bẹ pẹ̀lú wa bákan náà ni tíjẹ́ ká máa gbọ́ ohun wa àná ni àfà Ibrahim tí wọ́n tẹ bọ́tìnì pẹ̀pẹ̀ tí àwọn èèyàn mọ̀ sí IB Jax kọ́nàbàlẹ́kọ́lá kí ọba ni san wọ́n ní ẹ̀sán lóore bákan náà ni tí ń darí ètò òun náà ni àfà wa Sulaiman Ibrahim ẹ̀sà òkè wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.